jọ kó bá ní kẹ́ gbogbo wọn ní àpapọ̀ àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala oṣù Ramadan eléyìí tí a ń lò lọ yìí kó jẹ́ ká ṣe ní àṣeyọrí kó sì jẹ́ àtẹ́wọ́gbà ní ọwọ́ wa orí tó ń bẹ́ẹ̀ kí Allah subhanahu wa kó pín kan kọ̀ọ̀kan wa. abalabi tí a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ ní òru tòní òun náà ni pé lọ́pọ̀lọpọ̀ gbà a sọ pé a nífẹ̀ẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tẹ̀rú bá ní òun nífẹ̀ẹ́ ọlọ́run jẹ́ ọlọ́run ọba náà máa ń nífẹ̀ẹ́ ẹrú tọ́lọ́run bá máa ń nífẹ̀ẹ́ èèyàn kí làwọn nǹkan tá a rí tá a fi mọ̀ pé ẹrú yìí ọlọ́run bá ń kọ́ ó nífẹ̀ẹ́ rẹ̀ àkọ́kọ́ tá a bá wọnú al-Qur'an Karim Allah ta'ala ọlọ́run bá sọ fún àdàgbà Muhammad in kuntum tuhibbuna Allaha fattabi'uni tó bá pé lóòótọ́ àti lódodo lè bá nífẹ̀ẹ́ ọlọ́run èmi ànábì ní kẹ́tẹ̀lé ó fi hàn pé tàbá ní ẹrú nífẹ̀ẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam tàbí tàbá ní ẹrú nífẹ̀ẹ́ ọlọ́run yóò máa jẹ́ ẹni tí yóò máa tẹ̀lé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ṣàfihàn pé tẹ́rú bá nífẹ̀ẹ́ ọmọ ọlọ́run bá ìwọ ànábì sọ fún pé n tá a fẹ́ lọ́dọ̀ rẹ̀ ni pé kó já sí pé yóò máa tẹ̀lé wa ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìtẹ̀lé ti aṣáájú ẹ̀dá ànábì Muhammad sallam ó sì fi hàn ó ṣàfihàn pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run bá ọlọ́ni in kuntum tuhibbuna Allaha fattabi'uni ìwọ ànábì sọ fún wọn pé tó bá yẹ pé lóòótọ́ lẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run ọba fattabi'uni èmi ni kẹ́ tẹ̀lé ọwọ́ ní yuhbibkumullah ọlọ́run ọba náà nífẹ̀ẹ́ yín wa yaghfir lakum dhunubakum yóò sì ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ yín ibi tá a fẹ́ lù gbàgbẹ́ nìyẹn pé sọ́nà náà mọ́ nífẹ̀ẹ́ yẹn irú àyà yìí ọlọ́run bá ń sọ fún ànábì Muhammad sọ pé wà nábì sọ fún wa pé tó bá pé lóòótọ́ náà nífẹ̀ẹ́ ọlọ́run ọba kán tẹ̀lé ànábì Muhammad kán tẹ̀lé òjíṣẹ́ torí pé títẹ̀lé òjíṣẹ́ ọlọ́run yuhbibkumullah yóò jẹ́ kí ọlọ́run bá náà nífẹ̀ẹ́ yín wa yaghfir lakum dhunubakum yóò sì bí kí ọlọ́run bó ṣe àforíjìn àti àmójúkú àwọn ẹ̀ṣẹ̀ yín wallahu ghafurur rahim torí pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọba aláforíjìn oníkẹ òun ni àrípinnu ayá yìí ó fi pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó máa ń nífẹ̀ẹ́ àwọn ẹrú ẹ̀ bákan náà tá a bá wọnú alukur'an ọlọ́run bá ní yá ayyuhal ladhina amanu man yartadda minkum an dinihi fasawfa ya'ti Allahu biqawmin yuhibbuhum wa yuhibbunahu adillatin alal mu'minin a'izzatin alal kafirin yujahiduna fi sabilillahi wa ọlọ́run bá ń sọ nínú àyà ní suratu Maida àyà 54 ọlọ́run ní yá ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ gbọ́dọ̀ bá gbọ́dọ̀ dòdò man yartadda minkum an dinihi ẹnikẹ́ni tó bá sẹ́ tó bá gúnrí padà níbi ẹ̀sìn ẹ̀ tó bá fi wò ó pé ẹ̀sìn yẹn ò tẹ́wọ̀n lọ́rùn mọ́ ọ̀nà mani sawfa ya'ti Allahu bi qawmin tẹ́ bá lẹ̀ ṣe mọ́ òun ọlọ́run ó mú àwọn ẹlòmíín wá wọn ni yuhibbuhum àwọn ẹlòmíín tó máa mú wáyẹn wọn á nífẹ̀ẹ́ ọlọ́run á nífẹ̀ẹ́ wọn wa yuhibbunahu àwọn náà ò nífẹ̀ẹ́ ọlọ́run ó fi hàn pé Allah subhanahu wa ta'ala ó máa ń nífẹ̀ẹ́ ẹrú ó máa ń nífẹ̀ẹ́ àwọn kan nínú àwọn ẹrú rẹ̀ jura wọn lọ ní tí ó dẹ̀ ọkọ̀ ṣáájú náà ni pé kéèyàn ti fi ọlọ́run bá síwájú kì í mọ́jẹ̀mú tí ọlọ́run bó fi nífẹ̀ẹ́ èèyàn òun náà ni pé kéèyàn náà kọ́kọ́ nífẹ̀ẹ́ ọlọ́run ẹ̀rí pé níbi ayé àtàlà kọ́kọ́ tọ́lọ́ sọ fún anábì pé wàá nábì sọ fún wa in kuntum tuhibbuna Allah tó bá pẹ́ lóòótọ́ lódodo ní bá ní ìfẹ́ ọlọ́run ọba kán tẹ̀lé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam torí pé ẹ̀rí pé ìyẹn ti ọkọ̀ ṣáájú pẹ̀lú pé ìfẹ́ tẹ́lẹ̀ ní sọ́lọ̀ yẹn ní tí ó ṣàfihàn rẹ̀ ìtẹ̀lé òjíṣẹ́ ni ìfẹ́ ọlọ́run ní ọkọ̀ ṣáájú yóò wá bí yuhibbukumullahu ọlọ́run ló wà nífẹ̀ẹ́ yín torí tábàlà nífẹ̀ẹ́ Allah subhanahu wa ta'ala táwa náà bá fẹ́ kọ́ lọ́wọ́ bó nífẹ̀ẹ́ wa lára ń tá a ṣe àkọ́kọ́ àníyàn kúrò lórí gbogbo nǹkan tó bá pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam kò bá nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo tí ò bá jẹ́ lánàá tànábì sallallahu alayhi wa sallam á <clears throat> yà fún un tó bá padà síbi àyà sọ́ọ̀tù mọ́ídà ọlọ́run ni lára ń tá fi mọ àwọn tó yẹ pé wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run ni adillatin alal mu'minin a'izzatin wọn ó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn tó bá jẹ́ mùmìnì wọn kì í kí àwọn mùmìnì gìrìgìrì ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni adílàtì àìsàtì àlàkàfẹ́ tó bá ti wá fẹ́ àṣìmọ́yàn yóò jẹ àwọn kèfèrí abiola ọba Allah subhanahu wa ta'ala kọmọṣẹ ànífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wa náà ọlọ́run máa nífẹ̀ẹ́ yàn tó bá sì nífẹ̀ẹ́ yàn yóò jẹ orí tó pọ̀ fẹ́rù tàbá olú hadith àbí orí ra hadith al-Qudsi ó ní ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ànábì sọ wípé ọlọ́run sọ wípé inna Allaha ta'ala qala man adali waliya ọlọ́run ní ẹni tó bá gbógun ti wàlíyù mi okay ó fi hàn pé Allah subhanahu wa ta'ala ó ní àwọn kan nínú àwọn ẹrú ẹ̀ tó jẹ́ pé ó ń àwòlíyà ọ̀rẹ́ ni wọ́n jẹ́ ààyò ni wọ́n jẹ́ sí Allah subhanahu wa ta'ala téèyàn ó bá jẹ́ waliyullah kìí ṣe àfẹnujẹ́ kìí ṣe àpèmọ́ra rẹ̀ ní tí ó fi jẹ́ ọlọ́run bá ti sọ fún wọn náà Qur'an Karim ọlọ́run ní àlà inna awliya Allah la khawfun alayhim wala hum yahzanun alladhina amanu wa kanu yattaqun ọlọ́run bá jẹ́ ká mọ̀ pé àwọn tí a mọ̀ pé ní ọ̀rẹ́ ọlọ́run awliya Allah alladhina amanu á rí nǹkan méjì lọ́dọ̀ wọn ọlọ́run bá ní alladhina amanu ó fi hàn pé àwọn tó yẹ kí wọ́n nígbàgbọ́ nínú ọlọ́run bá á rí ìgbàgbọ́ nínú ọlọ́run bá Allah subhanahu wa ta'ala á rí lọ́dọ̀ wọn wa kanu bẹ́ẹ̀ láàsì rí ìpayọ̀ ọlọ́run bá nínú ọ̀rọ̀ nínú ṣe níbi gbogbo àlámọ̀rí wọn méjèèjì wà very important nígbà tá a bá fẹ́ máa rò pé lágbájá kan lè jẹ́ ni ọlọ́run

ó fi hàn pé Allah subhanahu wa ta'ala ó ní àwọn ẹni tiẹ̀ tó jẹ́ pé ẹni ọlọ́run ọba ni wọ́n alimamu shafi alayhi rahmatullah imamu shafi ní tẹ́nìkan ọba wa jẹ́ ẹni ọlọ́run ọba onímọ̀ ni yóò jẹ́ kò lè jẹ́ aláìmọ̀ká wọ́n ní pé ìyá ńlá mu yàkú nínú ulama awliya Allah falaysa lillahi tí ò bá ti ní jẹ́ pé àwọn onímọ̀ àwọn ni ọ̀rẹ́ ọlọ́run tí ò bá ti ní jẹ́ àwọn onímímọ́ àwọn ni ààyò ọlọ́run falaysa lillahi waliyun ó fi hàn pé ọlọ́run bò lọ́rẹ̀ẹ́ nítorí pé kò rọrùn kọ́lọ́run fẹ́ mú yàn lọ́rẹ̀ẹ́ kó wá mú aláìmọ̀kan lọ́rẹ̀ẹ́ ọlọ́run ọba ni mọ̀nì áádẹ́lì wàlìyà tí èèyàn bá ti jẹ́ ọ̀rẹ́ mi ẹni tó bá gbógun tì í fàkọ́dé àdántò òbílẹ̀ àrùbí ọlọ́run ọba ni mo ti yọ̀ǹda ogun láàrin mi àtúntì ọlọ́ba wa jẹ́ ká mọ̀ pé bó o láṣẹ náà là ìfẹ́ òun ọlọ́run ọba bó o láṣẹ di ẹni ọlọ́run ọ̀rọ̀ ni wàmọ̀ takọ́rọ̀ba ilayya abdi bishay'in ahabbu ilayya ahabba ilayya mimma iftaradtu alayhi tẹ́lú bá fẹ́ wà súnmọ́ èmi ọlọ́run téèyàn bá fẹ́ jẹ́ alásùnmọ́ ọlọ́run àsìkò sí nǹkan kan téèyàn lè fi jẹ́ alásùnmọ́ ọlọ́run tí nǹkan yẹn wá dùn tó wá lọ́lá tọ́lọ́ọ̀bá náà wá nífẹ̀ẹ́ sí nǹkan yẹn ju nǹkan tọ́lọ́ọ̀bá ṣe lọ́ranyàn lọ nǹkan tọ́lọ́ọ̀bá ṣe lọ́ranyàn ilẹ̀ irú kọ̀ọ̀kan mójútó tó bá fẹ́ ní ọlọ́run pé lásìkò nìyí sìn à ń à ń ṣe kìyàmù lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹni bá gbogbo nǹkan tá à ń ṣe pátápátá kò sínú nǹkan tó yẹ kó jẹ́ inú oṣù yìí nìkan tó bá já sí pé lóòótọ́ a nífẹ̀ẹ́ ọlọ́run a sì ń fẹ́ kọ́lọ́run bá nífẹ̀ẹ́ wa n tó jẹ́ ọ̀ranyàn á mójútó ọ̀ranyàn kò ní máa falẹ̀ lọ́wọ́ èèyàn ọlọ́run wa ní wa ma yazalu abdi yataqarrabu ilayya bin nawafil hatta uhibbahu ẹrú ò ní yẹ kò ní gbolẹ̀ tí ó máa dún ní máa náà fìlà níbi irun náà fìlà níbi àwẹ̀ náfìlà níbi ìsàká náfìlà níbi hajj ẹrú níyẹ kò ní gbolẹ̀ tí ó mọ sálápá tètè pé náfìlà ọlọ́run bá ní atáhùhìbàwò ẹ rí i pé atáhùhìbàwò ọlọ́run títí tí màá fi nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀rí nìyẹn pé Allah subhanahu wa ta'ala yẹn àmọ́ nu tí ó bí ìfẹ́ yẹn òun ni kéèyàn kọ́kọ́ mójútó ní tó jẹ́ ọ̀ràn yẹn tọ́lọ́hún kéèyàn wá fi náfìlà kún ọ̀gọ̀rọ̀ àwa tá mùsùlùmí lóbìnrin àti lọ́kùnrin òun la kùnà níbi náfìlà ìnáfìlà yìí tó jútó òun ni ká kírun tán ká yan náfìlà lẹ́yìn o àkùdé wà níbi ṣíṣe náfìlà wa mélòó nínú èèyàn lọ́kùnrin lóbìnrin òun ló lè boast pípé náfìlà òun lójúmọ́ kì í dín ní méjìlá ilé tí ànábì muhammad sallallahu alayhi wa sallam tó lè kalẹ̀ fún wa nínú hadith ummi habiba zawjatu nabi sallallahu alayhi wa sallam ummu habiba gbà wá nínú hadith ànábì muhammad sallallahu alayhi wa sallam náfìlà méjìlá kan bẹ lójúmọ́ ẹni tí ò bá lè mọ́kì méjìlá ọlọ́ba Allah subhanahu wa ta'ala kọ yóò kọ́lé fún àlùjànnà mílíọ̀nù wa ló dún mọ́ àwọn náfìlà yìí a sì ń sọpa nífẹ̀ẹ́ ọlọ́run pàdé ẹ̀kọ́ náà bọ́lá nífẹ̀ẹ́ wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ pé ọlọ́run bá sọ pé wa ma taqarraba ilayya abdi bi shay'in ahabba ilayya mimma aftaradtu alayhi ẹrú mi ò ní máa wá sọ mi kó wá wá lo ọ̀nà kan àbí kó gba ọ̀nà kan àfi jẹ́ kankan tí mo ṣe lọ́rùn mi lórí wàmọ yazalu abdi yataqarrabu ilayya binawafil hatta uhibbahu ẹrú ò ní yẹ lẹ́nu tí ó mójútó náfìlà títí tí màá fi nífẹ̀ẹ́ rẹ̀ máa nífẹ̀ẹ́ ẹrú yẹn tó bá ti jẹ́ pé lẹ́yìn ìgbà tó bá mójútó ọ̀rọ̀ rẹ̀ tán yóò wá dáyà kan náfìlà ọlọ́ni fàyídà àhàbàbùtù tó bá já sí pé ọba wa ti nífẹ̀ẹ́ rẹ̀ tán kuntu sam'a alladhi yasma'u bihi adìyẹ títí fi ń gbọ́rọ̀. وبصره الذي يبصر به ما جوجت ويده التي يبتش بها fi ń gbà nǹkan mọ́ máa dà wọ̀ríjìláwò lẹ́tì yẹ́mùṣe ibi ha fi ń rìn náà máa dà kí ni ìtumọ̀ pọ́nlọ́wọ́ di di ni pé ọlọ́wọ́ bó bá ẹni yóò tọ̀ hárọ̀ gbogbo oríkèéríkèé ara rẹ̀ ẹrú gan ò ní fẹ́ máa lo àwọn nǹkan yìí except níbi àwọn nǹkan tọ́lọ́wọ́ bá lásán àtàlà bá nífẹ̀ẹ́ sí níbi àwọn nǹkan tó bá yọ ọlọ́wọ́ bá nínú níbi àwọn nǹkan tí ọlọ́wọ́ bá lásán bá hàn fi máa ń nífẹ̀ẹ́ yẹn torí ẹ̀ ó ń bẹ́ẹ̀ lọ àwọn ẹrú ọlọ́wọ́ bá lásán hàn wọ́n tààlà kò sí bí spíkà rẹ̀ pariwo tó tẹ́ bá gbé sẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n mọ̀ béèrè pé kí lélẹ́yìí wí torí pé ọlọ́run ti ṣàánú wọn wọn gbọ́ nǹkan tó ń wí bẹ́ẹ̀ sì ń fi ìbàjẹ́ bẹ́ẹ̀ fi ń hàn wọ́n nígbàgbà wọ́n ní àwọn ò rí nígbà wọn. wípé ọlọ́run ọba náà tí ó ti di ọwọ́ ẹ̀wọ̀n ní lè rí nǹkan tí ó dáa kéèyàn wá tó dé lẹ́fún yìí kọ́ sẹ́ẹ̀mọ yìí náà fìlà téèyàn ti mójútó sẹ́ẹ̀ ti mọ béèyàn ó ṣe ti gbájúmọ́ ọ̀ràn yẹn tó ọlọ́run lọ àwọn ọ̀rẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó bá ti nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run náà nífẹ̀ẹ́ wọn ọlọ́run ní òun máa di etí wọn ó máa di ojú wọn ó máa di ọwọ́ wọn ó máa di ẹsẹ̀ wọn ọlọ́run bá ní wà ń sa alàmì tó bá béèrè kankan lọ́wọ́ mi lá ọ̀tẹ̀yánahu àtọ́ tó bá béèrè nǹkan lọ́wọ́ mi máa fún wọlá ń sa ààdà ni tó bá sì wà mí ní olùsọ ọlọ́run bá ní máa sàn nínú tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó fi nílẹ̀ nínú hadith Abi Hurairah radiyallahu anhu ó náà ni pé ọ̀nà tẹ́rú lè gbà láti fi di olólùfẹ́ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó náà ni kẹrù mójútó nǹkan tó bá jẹ́ ọ̀ràn àyàn tó náà bá kẹrù mójútó tó bá jẹ́ ọ̀ràn àyàn tó náà kó wá fi náfìlà kó jẹ́ kí náfìlà kó jàrá bá wọn kí náfìlà pọ̀ náfìlà ti rọ̀ ó pọ̀ rẹ́gẹ́dẹ́ dùhà wà bẹ́ẹ̀ kìyàmù láìlì wà bẹ́ẹ̀ méjì ká tó kí súbà mẹ́rin ká tó kí zor méjì tá a bá kí zor tán méjì tá a bá gbogbo àwọn náfìlà tó jẹ́ ti sọ látò nìyẹn. kọlọba lọsọ àkókò sáà ṣe ọfẹ kankan wa nínú tá a fi mọ̀ pé ọlọ́run bá nífẹ̀ẹ́ lágbájá táwọn onú hadithi àbí òrìra ọ̀dẹ alápákan náà hadithi ọ̀dọ̀ Imam Bukhari àti Imam Muslim wọ́n ní àlẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọ pé ìdá ahabba Allahu ta'ala al-abd tọ́lọ̀ bá fi nífẹ̀ẹ́ ẹrú kan nada Jibril ọlọ́run pé Jibril alayhi salam ọ̀rọ̀ ní ìwé Jibril inni uhibbu inni uhibbu fulan èmi ọlọ́run bá mo nífẹ̀ẹ́ lágbájá fàhíbù ìwọ jùbìrí náà máa nífẹ̀ẹ́ rẹ̀ wọn ni jùbìrí náà wà pé òun náà wà pípé yóò wà pípé inna Allaha ta'ala yuhibbu fulan jùbìrí náà wà kéde pé ọlọ́run nífẹ̀ẹ́ lágbájá fàhíbù gbogbo ẹ̀yin náà máa nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo ẹ tó wà ní sánmà. wọ́n ní bí wọ́n nífẹ̀ẹ́ ìwé ìyàmbá yuhibbu fulana ó nífẹ̀ẹ́ lágbàdá bá àbúrò ìwọ náà máa nífẹ̀ẹ́ rẹ̀. Jibril wa máa nífẹ̀ẹ́ rú yẹn. Fàyọ̀nádé fi áhàlì sánmà. Jibril fúnra rẹ̀ náà wà gbogbo àwọn tó wà ní sánmà òun náà wà mọ́ sọ pé inna Allaha yuhibbu fulana ọlọ́run bá nífẹ̀ẹ́ lágbájá fa ahibbu ẹ̀yin náà mọ̀ nífẹ̀ẹ́ fa yuhibbuhu ahlu sama gbogbo àwọn tó wà ní sama pátápátá wọ́n wà mọ́ nífẹ̀ẹ́ ẹrú ọlọ́run báyìí. wọ́n mọ̀ nífẹ̀ẹ́ ẹrú ọlọ́run báyìí lókùúgbà tó bá yẹ kí ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti nífẹ̀ẹ́ rẹ̀ jùbírí nǹkan ó ti nífẹ̀ẹ́ rẹ̀ Jibril náà wá kéde láàrin gbogbo àwọn tó wà ní sánmà ọlọ́run bá nífẹ̀ẹ́ lágbájá fa ahibbuhu wa yuhibbuhu ahlus sama gbogbo ẹni tó wà ní sánmà pátápátá lẹ́yìn àwọn ohun nífẹ̀ẹ́ thumma yuda'u lahul qabul fil ard tí bá ti wá rí lórílẹ̀ ayé ọlọ́run wà jẹ́ kẹ́ni ẹni acceptance lọ́dọ̀ àwọn ẹrú ọlọ́run àwọn èèyàn wà máa nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ làwọn èèyàn fẹ́ gbọ́ òun làwọn èèyàn fẹ́ rí tó bá ń sọ òun lọ̀rọ̀ lọ́dọ̀ àwọn èèyàn tí èèyàn bá nífẹ̀ẹ́ ọlọ́run oore tó pọ̀ lèèyàn ó rí níbẹ̀ nabi sallallahu alaihi wasallam pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó bá wá kórìíra irú kan Jibril wà pé Jibril Jibril àbíkú ọlọ́run sọ fún Jibril mọ kórìíra ẹ̀ wọ́n yóò bí dòwò Jibril Jibril ló ṣàfihàn ìkórìíra síwé ẹrú rẹ̀ Jibril ló wà pèpè ní sọ́mà inna Allaha yubghidu fulana ọlọ́run bá kórìíra alágbájá fa àbíkú gbogbo yìnyín ẹ̀ mọ kórìíra ẹ̀ wọ́n yóò bí gbogbo àwọn tó wà ní sọmọ pátápátá wọn sì máa kó nira fún mọ tó dọwọ láwọ alùpùpù òfin àwùjọ ilé yóò wá bí kọjá pé àwọn èèyàn wọn dẹ̀ àwọn akórira tiẹ̀ náà lórílẹ̀ àpẹẹrẹ àdámà kọ́nà bá ní ìlú kọ̀bó ìwà mi kọ́nà bá lọ subhanahu wa ta'ala kó má jẹ́ ká kọ wa lọ́wọ́ bíi téèyàn bá wọ́ tó bá fi yá sí pé àwọn alásùnmù yẹn bá nífẹ̀ẹ́ yẹn alámọ̀tò mí ni alámọ̀tò hubbillahi subhanahu wa ta'ala nínú tó máa ń ṣàfihàn pé ọlọ́ọ̀bá aláṣọ àtàlá nífẹ̀ẹ́ wò ní kó ló ń rọ gbogbo iṣẹ́ rí kọ́lọ̀ kó rọ̀ fẹ́ rú tọ́lọ̀ bá rọ iṣẹ́ fẹ́ rú àlámọ̀ ni jẹ́ pé tó máa ń rọ̀ lọ́rùn ẹwà nípa Muhammad sassan lẹ́bi ní wájú ìlà tí kúrọ̀ tó àyè ní fi sọ̀rọ̀ àti àná nǹkan kan máa ń dùn máa ń yẹn jù nínú ọkàn ànábì nígbà tó ń bá ń kírun ní sinimá àlùsàlà torí ẹ̀ ló jẹ́ pé ànábì Muhammad sàlá sayyidul awliya òun la àwọn ọ̀rẹ́ ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala òbí tá a lọ fi fi sí wọ́jú ìlàtí kóòtù àìní fi sọ̀rọ̀ ìgbà tí inú mi máa ń dùn jù ìgbà tí mò ń bá ń kírun lọ́wọ́ ìrun ilé àwa ò máa kí tá a máa dúlé àwọn ìmáàmù lọ́wọ́ pé ní ètò ìgunjú yòówù tó gojú ọ̀ràn yìí tó so rọ̀dọ́n là ń bá lọ yìí ẹlòmíì ò tí ì lè sọ pé òun ti kí tàrọ́wé yẹn jú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta wọ́n wọ̀ yẹ dé ọ̀nà ìsìbáhánù wọ̀tàlá ó dẹ̀ sọ pé olólùfẹ́ ọlọ́run bá lọ́wọ́ so mélòó mélòó ní àwọn ètò wọn mọ̀ pé olólùfẹ́ ọlọ́run bá lọ́wọ́ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala gba ọlọ́run bá ó yọ pàṣẹ sí kúrò ní ọ̀dọ̀ wọn nínú àpẹẹrẹ gẹ́gẹ́ bí sọ fún wa pé téèyàn bá nífẹ̀ẹ́ ọlọ́run kan tí ó máa wù ú ṣe nǹkan tó tẹ ọlọ́run lọ́rùn rẹ̀ tí ó máa yọ ọ̀yàn lójú nǹkan tó máa bá máa ń rí tinú rẹ̀ fi máa ń dùn sẹ́rù òun náà ni nínú òun tá ò bá nínú ẹ̀ lẹ́gbẹ́ ọba ilé ìtasọ́lá rẹ̀ ṣèwọ́n pé àlébà Muhammad sallallahu alaihi wasallam àlébà ìdílé ayé aṣáájú fọ́rọ̀ ha ìdàtà òbọ̀tì àbùkù ọlọ́run ọba inú ẹ̀ máa ń dùn púpọ̀ inú ọlọ́run ọba máa ń yọ púpọ̀ nígbà tẹ́rú kan bá kọ ẹ̀ṣẹ̀ lẹ̀ téèyàn bá fẹ́ jẹ́ olólùfẹ́ ọlọ́run ọba téèyàn máa mójútó tí ó tẹ ọlọ́run ọba lọ́rùn ni. dábàá wọn hadith anagba mahasan amina hadith àwọn Aisha radiyallahu anha wọn ní anagba Muhammad sallallahu alaihi wa sallam ó rán àwọn èèyàn kan sẹ́ ó wáá fi ẹnìkan ṣe olórí wọn lánàá bí bá dẹ̀ rán àwọn èèyàn sẹ́ tó fẹ́ nìkan ṣe aṣíwájú wọn ẹni tí ànábì bá fi ṣàṣíwájú yìí òun ni ó máa kírun fún wọn òun ni ó máa darí mm-hmm. àlámọ̀rí wọn wọn ni ọkùnrin bá ń kírun ìchìtà tó bá ti wá kírun pàtí ká tó rọ̀sọ̀rọ̀ fàtíà tó ka súra yóò wá ka suratul ikhlas lẹ́yìn yóò ka suratul ikhlas lẹ́yìn rẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ ó lọ nínú rìwáyà míì wọ́n ní yóò kọ́ ka suratul ikhlas kó tó wá ka sọ̀rọ̀ mi lẹ́yìn rẹ̀ wọ́n ní wọ́n wá sọ fánábì pé àwọn rí nǹkan lọ́rẹ̀ tó jẹ́ àṣíwájú àwọn ànábì ní kílẹ̀ wọ́n ní each time tó bá ń kírun fáwọn tó bá ti ka fatia tó fi súra lé yóò ka suratul ikhlas tàbí kó ké suratul ikhlas gẹ́gẹ́ bó ṣe wà lórí wáyà mi kó tó wá ké súra ànábì ní fasaluhu li ayi shehin yasna'u dhalik ẹbí léèrè kí ló bí máa ṣe yẹn ẹbí léèrè kí ló fà á tó ń ṣe bẹ́ẹ̀ àwọn sọ bàbá lọ bá léèrè èsì wá fún wọn pé inna ha sifatu rahman òun rí i pé sọ́tò ìkíláàsì yẹn ìròyìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala olókùnú ẹ̀sán pátápátá fa ana uhibbu an aqra'a biha mo wá nífẹ̀ẹ́ sí kí n máa kà torí pé ó jẹ́ ìyọ̀n yọ̀n àwọn sọ́ọ́bù apàdà sọ́dọ̀ àbí sàràm afáànábì làbọ̀ pé tó sọ rèé o ànábì fa akhbiruhu anna Allaha ta'ala yuhibbuhu ẹ sọ fún pé ọlọ́run bá nífẹ̀ẹ́ tiẹ̀ tó bá pè fún ọlọ́run bá la fẹ́ nítorí tẹ́ ọlọ́run bá lọ́rùn lápẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn obìnrin nítorí tẹ́ ọlọ́run lọ́rùn lọ́dọ̀ àwọn obìnrin olùkàṣe dáadáa sọ́kọ wa ànábì muhammad sallallahu alayhi wa sallam ànábì ní obìnrin ò ní láǹfààní láti pé ẹ̀tọ́ ọlọ́ọ̀ba obìnrin ò ní láǹfààní láti pé kí ọlọ́ọ̀ba ó yọ́nú sí bí ò bá àtúlẹ̀ kó gbìyànjú níbi ẹ̀tọ́ ọlọ́ọ̀ba ànábì sàṣàlọ́ pé àtà àtọ́ àti zawjaha àtà yóò hajj akọ̀ zawjaha nígbà tó bá tó gbé ẹ̀tọ́ ọkọ ẹ̀ nínú tóbìnrin fi sin ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tí ó fi ráàyè lọ́dọ̀ ọlọ́run nínú ẹ̀ òun ni kó pé ẹ̀tọ́ ọkọ rẹ̀ ó tẹ̀ fọkọ rẹ̀ ó farabalẹ̀ fọkọ kó sì gbọ́rọ̀ sọ̀kọ lẹ́nu ṣùgbọ́n tó bá ti di wípé obìnrin ó bá fi ẹ̀tọ́ rẹ̀ ọkọ rẹ̀ ó bá fi ráre tó wá ń dìde lóru tí ń fọ̀sán gbàwẹ̀ tí ń sọ tí ń yọ sọ́dákọ̀ tí ń lọ hajj Allah subhanahu wa ta'ala kò lè yọnu sí i nítorí hadith anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ni lan yuhaddil mar'atu haqqa rabbiha ẹrú ò ní ní àǹfààní ẹrúbìnrin ò ní láǹfààní láti pé ẹ̀tọ́ ọlọ́run hatta yuhaddi hatta tuhaddi haqqa zawjiha ó dìgbà tó bá tó pé ẹ̀tọ́ ọkọ rẹ̀ léyìí tó dẹ̀ pé kò sí prank níbẹ̀ mọ́ àbáyé prank níbẹ̀ ni pé kó máa tàn án kọ́ ọ̀gọ̀rọ̀gọ̀ obìnrin ló já sí pé ẹ̀tàn ni wọ́n ń sí fọkàn wọn ọkọ lè mọ́mọ́ lé ní òun náà mọ̀ pé ládùúgbò gbòǹgbò ń ṣe ṣe tó ṣùgbọ́n kò ní lábọ̀ fún nítorí pé àníyàn ṣáájú náà ní gbogbo bíi alámọ̀rí nítorí à ń ṣe nàìjíríà fún ní kakú wa lọ́kùnrin àti lóbìnrin ká gbìyànjú kó já sí pé ìtọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí òní ògògbó láyà wa ẹ̀rí nínú àdéṣe àbúrò rẹ̀ tí mo mú wá ṣáájú níbo muhammadu sasala olóńgbò sọ pé wọ́lá insa alani la ó ti yá nàhù tó bá béèrè nǹkan kan lọ́wọ́ mi máa fi lè lọ́wọ́ àdúrà là ń tọrọ lọ́sàn-án lóru yìí ń sìn àti ìrí àdájú gbígbà rẹ̀ ara ń sì jẹ́ kó gbà ní pé níbo làwọn náà fira wa sí lọ́dọ̀ ọlọ́run adẹ́dà lọ́wọ́ ṣáà ọlọ́run ọba máa ń gbàdúrà ọba tí ń gbàdúrà lọ́lọ́run tá a bá kó gbàdúrà wa ó ti níbi náà ó fira wa sí ọlọ́run ti promise àwọn kan wọ́n la ìsà àlàní la'u'tiyannahu ọlọ́run bá ní tó bá béèrè anything lọ́wọ́ mi máa fún un nígbà tá a bá tá a bá ti súnmọ́ lọ́hùn pẹ̀lú ọ̀ràn yẹn àti náfìlà kò sí nǹkan tá a fẹ́ mú bọ̀ lọ́dọ̀ ọlọ́run bá lọ́wọ́ subhanahu wa ta'ala àlejẹ́rú ọlọ́run bá o ṣùgbọ́n a lè sí nínú ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run bá sì máa ń nífẹ̀ẹ́ àwọn ẹrú ẹ̀ kọ́lọ́run bá aláṣọ àtàlákọ̀ọ́ká yẹn ní àti yín kún inú ẹrú tí ó kí ní ìfẹ́ ọlọ́run bá kó sì gbà wá lẹ́rú kó mọ́kọ̀ wá wasallallahu ala nabiyina muhammadu wa ala alihi wa sahbihi wa sallim ajma'in wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير الله باكي وباصين حياكم الله نعم كفاسي بإذن الله حياكم الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله